Elétò Intraplus a ó máa ta fọ̀fẹ́ alápò márùn-ún fún yín lóṣooṣù ẹ ó sì ní àwọn àǹfààní wọ̀nyí ẹ̀bùn ìpè àwọn olólùfẹ́ yín lóòrèkóòrè Intraflot wákàtí kan láti fi pe àwọn rézò tó wù yín ẹ̀bùn ọgọ́rùn-ún ìkọ̀wé ránṣẹ́ sáwọn èèyàn yín àti ẹ̀bùn gíga kan láti ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára kárakára. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.